sí àwa o. sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o. ẹ jáde wá o kẹwàá gbọ́nà sí àwa o. ò ṣe é fọ̀pálò jagunjagun ṣe fọba mú ń jẹ́ ìran alágbára báyìí àwọn ni wọ́n jẹun ìta èèyàn gàgàrà náà ní sì wakọ̀ àjàgbé èyí ni mo fi ń kíyìn níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wá bẹ́ẹ̀ sì ni mò ń kíyìn káàbọ̀ sórí àkàkọ́gbọ́n pẹ̀lú títílayọ̀ àkàndé lórí àkàkọ́gbọ́n yìí òun náà ni ẹ ti máa láǹfààní láti máa gbọ́ àwọn ìwé lítírésọ̀ yorùbá tó jẹ́ ọlọ́kan òjọ̀kan torí pé àkójọpọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye àwọn òǹkọ̀wé yìí òun náà ni wọ́n kójọpọ̀ tí wọ́n kọ ní ìwé fún wa ìdí rèé tá ò fi máa bùnmu nínú omi ọgbọ́n àwọn òǹkọ̀wé yìí tá ò sì fi máa kọ́ra wa ní ẹ̀kọ́ bákan náà fún ìgbádùn ara wa. ìwé ọmọ ọlọ́pẹ́ látọwọ́ olóyè gbadé akíntẹ́yẹ òun náà ni abẹ̀rẹ̀ tá à ń kà báyìí níbi tá a ti dánu dúró gbẹ̀yìn òun náà ni a ti bẹ̀rẹ̀ ẹ máa bá wa ká lọ. títílayọ̀ àkàndé lórúkọ mi èmi ni mo pàtẹ ètò ètí mi ò ní kùtà láéláé fún àbàdà mo kí yín káàbọ̀ sórí àkàkọ́gbọ́n ẹ kú bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ á bẹ̀rẹ̀ níbi tí a ti fi ẹnu rẹ̀ gúnlẹ̀ ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ jẹ́ ká ránra wa létí díẹ̀ nínú nǹkan tá a ti kà sẹ́yìn nínú ìwé náà iyùn ní orí kejì ìwé tí a pe àkòrí rẹ̀ ní amúkùn ẹrù ẹwọ́ a rántí pé nínú orí kejì yìí ni wọ́n ti ṣàfihàn délé àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì dàpọ̀ àti bọ̀dé tó sì jẹ́ wípé bọ̀dé ló fi Fúnmi àti Délé hanra wọn kó tó di wípé wọ́n di ọ̀rẹ́ kòríkòsùn níbi tí a bá ìwé náà dé ó ní ibi tí Délé àti Fúnmi ti wà ní inú ilé tí wọ́n ti jọ ń tàkùrọ̀sọ níbi tí Délé ti fẹ́ tó ti fẹ́ túbọ̀ tì ní kaba Fúnmi tó ti fòdìde tó ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ìwé ọ̀hún lọ́sẹ̀ yìí báyìí. ọjọ́ tí Fúnmi wá Délé dá ọ̀rọ̀ yìí sílẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ Délé dìde ó tilẹ̀kùn ó sì jókòó lẹ́gbẹ̀ẹ́ Fúnmi ó gbé ọwọ́ lé Fúnmi léjìká ó fẹ́ máa tú bọ́tìnì kaba rẹ̀ Fúnmi fò dìde kí ló dé o Ewo dẹ̀ lèyí tó fẹ́ máa ṣe yìí jọ̀ọ́ náà ó yẹ kó o lè understand náà látọjọ́ yìí understand kí ni látọjọ́ wo abba tí ẹ farabalẹ̀ ná ó dáa jókòó ná Fúnmi kò dáhùn Délé bẹ̀rẹ̀ sí í bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn ó gbà láti jókòó Délé ń sọ ọ̀rọ̀ lọ Fúnmi mo rò pé láti ọjọ́ yìí ó yẹ kó o ti mọ ròyìn tí mo jẹ́ ó sì yẹ kí o mọ̀ pé mo nífẹ̀ẹ́ ẹ ṣé o ẹ kú fẹ́ Délé dákẹ́ sí i ó dàbí pé ó fẹ́ sọ ṣùgbọ́n ó rántí òwe tí Bọ̀dé pa fún un pé kò jẹ́ ń gbádùn lobìnrin gbọ̀rẹ́ fún ó tún bẹ̀rẹ̀ sí pàrọwà fún Fúnmi ohun tí mo fẹ́ kí o mọ̀ ni pé bí a bá ń wo ara wa lójú báyìí ìfẹ́ wa kò lè fi bẹ́ẹ̀ gbèrú o ìwọ wo bí Dàpọ̀ àti Mosun ṣe máa ń ṣeré bẹ́ẹ̀ ni Bọ̀dé náà bí Rónkẹ́ bá ń fi ṣe àwàdà báyìí wàá rò pé ẹgbẹ́ ni wọ́n ni bí ó ṣe yẹ kí ìfẹ́ máa rí nìyẹn bí a kò bá sì súnmọ́ ara wa kí a jẹ itọ́ ara wa bíi ọ̀rẹ́ òkèrè ni a ó ṣe rí sí ara wa o kódà bí a ṣe ọ̀rẹ́ fún ọdún mẹ́wàá gbogbo àròyé délé kò ní ìtumọ̀ sí fún mi ṣe ni ó kanrí mọ́lẹ̀ bí abẹ̀bẹ̀ òkèrèkà ẹ ṣe o ẹni tí ẹ máa báyé rẹ̀ jẹ́ lẹ́ wá ò ṣe rú ẹ̀ rí o n ò ṣe o ní èsì tí fún mi ń fọ̀ lẹ́nu délé náà kò sinmi àkàwé ṣíṣe ó yẹ kí o mọ̀ pé ọkùnrin yàtọ̀ sọ́kùnrin o mo fi ọlọ́run ṣẹ̀rí pé èmi náà kò tíì mọ obìnrin kankan rí báwo ni kò bá ṣe dùn tó kí ó jẹ́ pé ìwọ tí mo kọ́kọ́ mọ̀ náà ni mo padà fẹ́ ó kò mọ̀ pé nǹkan òwúrú ni yóò jẹ́ fún wa láti pa irú ìtàn bẹ́ẹ̀ fún ọmọ mo sì ṣèlérí pé níwọ̀n ìgbà tí ògo bá ti ń jẹ́ ti ọlọ́run n kò ní dá ẹ̀ láéláé yálà nínú ayọ̀ tàbí ìpọ́njú lọ́jọ́ ìdùnnú tàbí ìbànújẹ́ nígbà ìlera tàbí àkókò àìsàn n ó máa fi gbogbo ipá àti agbára mi fẹ́ ọ n ó sì máa gẹ̀ ọ́ pẹ̀lú fún mi olólùfẹ́ mi ayọ̀ mi ìrètí mi ǹjẹ́ o gba ọ̀rọ̀ mi gbọ́ báyìí? um Fúnmi kò fèsì Délé rọ̀ ọ́ títí pé kí ó sọ̀rọ̀ ṣùgbọ́n kò gbìn. Ọ̀rọ̀ tí Délé sọ mú un lọ́kàn omi sì bẹ̀rẹ̀ sí ní dà pòròpòrò lójú rẹ̀ Délé fà á sí orí ẹsẹ̀ rẹ̀ ó yọ áńkásífù jáde lápò ó fi nu Fúnmi lójú ó ń fi ọwọ́ pa á lára Fúnmi sì gbé orí sí Délé láyà Délé mú ọwọ́ lọ sí ẹ̀yìn ọrùn rẹ̀ ó ń túbọ̀ tìní aṣọ rẹ̀ ṣùgbọ́n Fúnmi kò fọhùn bẹ́ẹ̀ ni kò jáǹpátá. ilẹ̀ ti ṣú bámúbámú kí Fúnmi tó lọ sí ilé wọn Délé pàápàá kò tètè rí oorun sùn nígbà tí oorun sì gbé e lọ àlá Fúnmi ló ń lá ilẹ̀ sì fẹ́rẹ̀ má tì í mọ́ ní ọjọ́ kejì tí ó fi gba ọ̀dọ̀ Dàpọ̀ lọ títí èsì ìdánwò wọn fi dé bí Fúnmi ṣe ń wá Délé wá ní Délé ń wá Fúnmi lọ ṣé ọ̀lẹ ni mọ̀ràn gbogbo èèyàn ní í dáa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Délé àti Fúnmi fi máa ń sọ̀rọ̀ nípa ìdánwò tí wọ́n ṣe àti bí wọn yóò ṣe máa kọ̀wé sí ara wọn bí wọ́n bá wọlé ó máa ń dùn Délé pé àwọn kò mú yunifásitì kan náà a máa sọ pé àwọn yóò máa lọ kí ara àwọn bí àwọn bá wọlé ṣùgbọ́n nígbà tí èsì ìdánwò dé Fúnmi ni wọ́n mú sí yunifásitì wọn kò mú délé ó dùn ún ó fẹ̀rẹ̀ lè bù Fúnmi bá a dárò ó sì rọ̀ ọ́ pé kí ó ṣe sùúrù àsìkò Olúwa lójú bí ẹ̀dá kò bá ṣáà dandan ni kí o jẹ ẹran tó ju erin lọ bẹ́ẹ̀ bí ẹṣin bá dání ó yẹ ká tún gùn ni níwọ̀n ìgbà tí iná ò bá sì tí ì tán láṣọ ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán lè kánná délé náà gba kádàrá ó gbà kámú bí kò tilẹ̀ gbà kí ló fẹ́ bọ́lọ́run ṣe. ilẹ̀ sún ọmọdé sóko ó ní òun láyà bí kò bá láyà ṣé ó fẹ́ sùn sọ́nà ni ṣùgbọ́n ní ti Gaskia ó dùn ún dé ibi kọ́lọ́fín ara pé Fúnmi síwájú rẹ̀ wọ yunifásitì bí ọjọ́ ìwọlé Fúnmi sí yunifásitì ṣe ń súnmọ́ ìtòsí tó bẹ́ẹ̀ ni ó ṣe ń lọ sí ọ̀dọ̀ Délé tó ó tilẹ̀ fẹ́rẹ̀ má sí ọjọ́ kan tí kì í débẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí lílọ rẹ̀ kù ọ̀la ni ó fi ṣe ọjọ́ ìdágbére kí ó tóó dé ní délé ti múra sílẹ̀ dé dàpọ̀ àti bọ̀dé wà ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń ṣàwàdà bọ̀dé bí fúnmi bá ti dé kí o jẹ́ káwa sùn o ò ṣáà mọ̀ wọ́n ní láti ṣe send off ó tún gègé sẹ́yìn ni wọ́n fẹ́ ṣe pa ni délé rẹ́rìn-ín ẹ̀yin lẹ mọ̀ wàhálà lẹ kóra yín sí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ni ẹnìkan kan ilẹ̀kùn fún mi ni ó wọlé ó kí wọn wọ́n sì kí i dàpọ̀ àti bọ̀dé kì í kú ìpalẹ̀mọ́ wọ́n sì ní kí o fi àdírẹ́sì rẹ̀ ránṣẹ́ bí o bá dé ọ̀hún. lẹ́yìn bíi ogún ìṣẹ́jú tí mi ti dé Dàpọ̀ àti Bọ̀dé sọ pé àwọn ń lọ wọ́n kí Fúnmi pé ó dìgbà ó kù Fúnmi àti Délé nìkan ní yàrá wọ́n sọ̀rọ̀ Fúnmi mo rò pé gbogbo ọ̀rọ̀ tí a máa ń sọ láti ọjọ́ yìí ṣì wà lọ́kàn yìí má gbàgbé mi o fi mí sọ́kàn o bí o bá gbàgbé mi n ò mọ ohun tó máa ṣẹlẹ̀ sí mi o but ọkàn mi ò balẹ̀ o ṣé o promise mi pé o ò ní dà mí nù délé báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí báwo ni mo ṣe máa dà ẹ́ nù nígbà tó kí n ṣomi ìfọwọ́ àti pé ó yẹ kí ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà kí ni ó fẹ́ fà á tí mo fi máa gbàgbé ẹ̀ ó yẹ kí o mọ̀ pé mi ò lè tàn yìí fún mi sọ fún un pé yóò máa rí ìwé òun gbà déédéé láìpẹ́ délé dìde ó tilẹ̀kùn wọ́n dì mọ́ ara wọn délé fa fún mi sí orí ẹsẹ̀ rẹ̀ ó ń fi irun orí rẹ̀ ṣeré Fúnmi náà gbé orí lé e léjìká Délé ń fi ọwọ́ ra àyà rẹ̀ aago mẹ́jọ ti lù kí wọ́n tó dìde nílẹ̀ Fúnmi sáré ṣanra ó tún irun rẹ̀ ṣe ó àtíkè ó sì náwó gan àpamọ́wọ́ rẹ̀ Délé sìn ín dé ìdíkọ̀ ó pẹ́ kí Fúnmi tó wọkọ̀ kì í ṣe pé kò tètè rí ọkọ̀ Yemẹtu aláàdọ́rin ṣùgbọ́n ojú ń ro àwọn méjèèjì láti fi ara wọn sílẹ̀ ní ìdájí ni Fúnmi ti jí ní ọjọ́ kejì ó wẹ̀ ó múra ó wọ kaba alágbèékọ́ olómi búlù ó sì wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ dúdú kan sí i ó kun àtíkè ó kun ètè ó gbé dígí lọ́wọ́ ó fi tún irun rẹ̀ ṣe dáadáa ó sì jọ pé ohun tí ó rí nínú dígí tẹ́ ẹ lọ́rùn kí ó tó gbé e sílẹ̀ si lẹ́yìn tí ó ti múra tán ó lọ bá màmá rẹ̀ ní yàrá màmá rẹ̀ ní kí ó jókòó ọ̀rọ̀ wà ó ní fúnmiláyọ̀ ayọ̀míkún olúwatóyìn àyọ̀ká ó kú oríire orúkọ rẹ̀ ń rò ẹ́ inú mi dùn ayọ̀ mi sì kún jọjọ pẹ̀lú pé èrò bàbá rẹ lórí ẹ̀ṣẹ̀ lójú ayé àwa méjèèjì olúwatóyìn lóòótọ́ ṣùgbọ́n dákun o ṣé o mọ̀ pé ilé àjèjì ló ń lọ bẹ́ẹ̀ èèwọ̀ púpọ̀ yìí náà ló sì wá lọ́wọ́ mi mo sì mọ̀ pé ó dirú dìgbà fún mi orí lọlọ́run ṣe ẹ́ ò ní dèrò ẹ̀yìn dákun má kó ẹgbẹ́kẹgbẹ́ o ẹgbẹ́kẹgbẹ́ ní sọ ní dọmọkọ́mọ ọmọkọ́mọ ní sì ìbàlẹ̀ jẹ́ má jẹ́ kí n gba èrè ìtìjú lọ́dọ̀ bàbá rẹ o ṣé o mọ̀ pé tí ọmọ bá dára ti bàbá ẹ̀ ni tí ó bá kù díẹ̀ káàtó wá ní fún ìyá rẹ ló jájẹ jọ̀ọ́ o má kó ẹgbẹ́kẹ́gbẹ́ o ó ṣáà mọ̀ pé ojú wa ò tó ọ̀hún ṣùgbọ́n máa rántí bí o ṣe fi lé sí o ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ọmọ tá a bí ire ò gbọdọ̀ rìn lóru mo tiẹ̀ jẹ́rìí rẹ ná ọkọ mi àyọ̀ká o ò jẹ́ rìnrìn kùnrin àyọ̀ká òde màmá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kì ọmọ òdí ìrẹsà ọmọ ilépo kíkì iná òdí ọmọ ẹlẹ́gbàá ọ̀pẹ níbi ẹgbẹ̀rún so tẹ́gbẹ̀rún ò òdìmọ̀dẹ ìrẹsà ọmọ fèènù sépo tí bìrẹsà nínú bọ́ sílé òbòpo tí yá mọ̀dẹ lára ọmọ arágbádá ńlá ṣíyàn epo ọmọ iná òbérúkú ọmọ ọba tí gbọba rò gẹ́gẹ́gẹ́ orí fún mi wú fù bí ìyá rẹ̀ ṣe ń kì í yé omijé sì lè rorò rojú rẹ̀ ó mú áńkásíìfù ó fi gbẹ omi ojú rẹ̀ ohùn màmá rẹ̀ pàápàá ti bẹ̀rẹ̀ sí í gbọ̀n nígbà tí yóò fi kì í tán àwọn méjèèjì sì tún kúrò sẹ́kún wọ́n hù bí òrìrì tí ó ki ẹsẹ̀ bọ páńpẹ́ ọlọ́fà wọ́n hù bí òrìrì tí ó ki ẹsẹ̀ bọ páńpẹ́ ọlọ́fà ẹkún tí wọ́n sun yìí ló pe àkíyèsí Gbéminíyì sí pípẹ́ tí Fúnmi pẹ́ láti ṣetán ó lọ bá wọn ní yàrá ó sì pariwo mọ́ Fúnmi pé kí ó ṣe kíá ojú Adépàtẹ kò gbà á láti sin Fúnmi dé ìdíkọ̀ ní Ṣàngó iwájú ilé wọn ní Yẹmẹtu ló ti juwọ́ sí Fúnmi ṣùgbọ́n Gbéminíyì bàbá rẹ̀ dúró tí mọ́tò wọn fi ṣí ní ìdíkọ̀ Ṣàngó ó dé ìlọrin ní déédéé agogo mọ́kànlá àbọ̀ ó sọ̀kalẹ̀ ní sawmill ó sì wọ takisí dé ọgbà yunifásitì bí ó ṣe sọ̀kalẹ̀ lọ́gbà yunifásitì kò mọ ibi tí ó yẹ kí ó yà sí kò mọ ìgbésẹ̀ tí ó yẹ kí ó gbé bẹ́ẹ̀ ni kò mọ ẹnì kankan ó pinnu láti béèrè fún ìtọ́sọ́nà lọ́wọ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá rí ó rí ọkùnrin kan tó ń lọ ó sì dá a dúró ẹ jọ̀ọ́ akẹ́kọ̀ọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni mí mo fẹ́ ìtọ́sọ́nà yín ni ooo ẹ̀yin jàǹbìtò ẹ káàbọ̀ but èmi busy díẹ̀ báyìí o mo níṣẹ́ ní class ṣùgbọ́n máa pe ẹni tó máa assist ẹ fún ẹ ìgbàkigbà tí o bá tún fẹ́ ìrànlọ́wọ́ mi o lè rí mi orúkọ mi ni Káyọ̀dé Balógun block A room three ní yàrá mi jẹ́ kí n pe ọ̀rẹ́ mi kó ràn ẹ́ lọ́wọ́ Káyọ̀dé gbójú sókè orí ayọ̀ ọlá ó pè é ìyẹn sì wàá bà ayọ̀ jọ́ṣù ò ṣe nǹkan kan báyìí rárá o mo ti parí gbogbo lectures mi ok mo fẹ́ kí o bá mi ran lady yìí lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ ń wọlé sọ́gbà yìí ni ó sì ń fẹ́ ìtọ́sọ́nà ayọ̀ọ́lá wo fún mi láti òkè délẹ̀ ó sì rí i pé ọmọ dára síbẹ̀ ó ní kò sí ìṣòro bí ó tiẹ̀ ti jẹ́ pé ọmọ tó dùn nìyí mo ṣetán láti bá a jẹ́ níbi ẹ̀ fún mi rẹ́rìn-ín káyọ̀dé fi àwọn méjèèjì sílẹ̀ ó sì gba kíláàsì lọ ayọ̀ bá fún mi gbé èyí tí ó wúwo jùlọ nínú ẹrù rẹ̀ ó sì mú un lọ sí yàrá rẹ̀ ó ní pé ibẹ̀ ni ó pamọ́ jùlọ láti tọ́jú ẹrù rẹ̀ sí nígbà tí àwọn yóò máa ṣètò ilé fún fún mi wọ́n gbé ẹrù kalẹ̀ ó bá fún mi dé ibi tí yóò ti sanwó ilé gbígbé láàrin ọgbà ó sanwó ó sì gba yàrá ohun tí ó jọ fún mi lójú jùlọ ni pé bí àwọn àṣẹ̀ṣẹ̀wọlé tí ó fẹ́ sanwó ilé ti pọ̀ tó lórí ìlà ayọ̀ lo ìṣẹ́jú méjì tí ó fi sanwó ilé bẹ́ẹ̀ ni ó rí dájú pé ọ̀kan nínú àwọn yàrá tó dára jùlọ ni fún mi gbà inú rẹ̀ dùn fún èyí àìmọye ìgbà ni ó sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìrànlọ́wọ́ yìí lẹ́yìn tí wọ́n kó ẹrù fún mi dé yàrá tán ayọ̀ yọ̀ǹda rẹ̀ láti tún ilé ṣe ó sì sọ pé òun yóò padà wò ó ní ìrọ̀lẹ́ ọjọ́ náà bí ó ṣe kúrò lọ́dọ̀ fún mi tààrà ni ayọ̀ fi orí lé yàrá káyọ̀dé ó bá a tí ó mu gàárì ó ń bá a ṣàwàdà káyọ̀dé ah ah ọjọ́ wo la wọlé náà tí o ti ń mu gàárì báyìí o ò lọ sí kàfé kí o lọ jẹun gidi má pa ara ẹ síjọba lọ́rùn o ṣáà máa wò mí tiẹ̀ but mi ò sá o tó bá fẹ́ gbé mi lọ wọ́n rẹ́rìn-ín ayọ̀ dá ọ̀rọ̀ fún mi sílẹ̀ fún mi ní kí n kí ẹ gan o fún mi wò nìyẹn ah ẹ gbà wá o kì í ṣèwọ ló fọ ọmọge kan lé mi lọ́wọ́ pé kí n assist ẹ ni ó tó ní ṣùgbọ́n mi ò mọ̀ pé fún mi lórúkọ ẹ̀ ṣé o dẹ̀ ti ràn án lọ́wọ́ o jẹ́rìí mi <laughs> wọ́n ràn án lẹ́sẹ̀ pàápàá but ọmọ yẹn dùn ṣá o ó dàbí pé olúwa ní í fi ṣe ṣé ó jẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ni máa wọ̀ ẹ́ gbogbo obìnrin ni kẹ́tẹ́kẹ́tẹ́ but bí fún mi ṣe wà yẹn mo gbọ́dọ̀ gùn wọ násárẹ́tì ṣáá ni but kí ló fún ẹ ní ìdánilójú pé mugun ló máa jẹ́ káyọ̀dé ibi tọ́rọ̀ ẹ máa sún mi sí náà nìyẹn o ó túmọ̀ pé gbogbo obìnrin ni mugun bó ṣe wà látà tètè kọ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ ni yóò sì máa rí nígbà gbogbo hmm, irọ́ ló fi yẹn pa kì í rí bẹ́ẹ̀ nígbà gbogbo obìnrin náà ti lè mú ọkùnrin gùnà ó ṣàmọ̀ káyọ̀dé ọkùnrin dọ̀tí ṣá òótọ́ ló sọ ọ́ but àṣàkáṣà tí a gbà nìyẹn ní ti ọ̀rọ̀ fún mi tí mò ń sọ lọ ọmọ yẹn dára o lọ́rọ̀ kan ó ṣàfẹ́fẹ́ mo fẹ́ fẹ́ pa ni ibo ló wá fẹ́ fi Bímpé àti Dòyìn sí. Si ìwọ gbàgbé yẹn ọlọ́run ló mọ ìyàwó ọkọ̀ ojú ọ̀nà ọ̀gá ò ṣáà ṣọ́ra ayọ̀ ṣeré díẹ̀ kí ó tó lọ sí yàrá rẹ̀ aago méje kò tí ì lù tí ó fi gba ọ̀dọ̀ fún mi lọ òun nìkan ló wà ní yàrá ó kí i ó sì jókòó ayọ̀ béèrè àwọn yòókù tí wọ́n jọ ń gbé fún mi sì sọ pé wọ́n ti jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ káyọ̀dé ní kí n kí ẹ ọ́ ó bízì ni a kò ṣe jọ wá Okay, wọ́n ṣeun o o ò tiẹ̀ béèrè course tí mò ń ṣe o ò mo sorry course wo accounting ah, iṣẹ́ agbowókà lásán ni rárá o ayé àtijọ́ ni wọ́n máa ń sọ pé kí lè rí agbowókà láyé òde òní agbowókà ti pé well ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o báwo dẹ̀ ni o ṣe rí ọgbà wa yìí sí ah ó dára ó kàn jẹ́ pé ilé kò tí kúrò lọ́kàn mi ni tó bá jẹ́ tìyẹn ni bó ṣe yẹ kó rí nìyẹn fún ṣẹ̀ṣẹ̀ dé nígbà tí ojú tiẹ̀ náà bá dá sílẹ̀ wàá gbàgbé ilé pátápátá èmi náà ṣe ju tiẹ̀ lọ nígbà tí mo kọ́kọ́ dé ẹ̀yin jàǹbìtò fún mi rẹ́rìn-ín ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé ọgbà méjì ni a ní rárá o a ní n kò dé Ìlọrin rí rárá ó ga o ọgbà méjì ni ọ̀kan yòókù wà ní òpin ìlú lọ́hùn ó fẹ́rẹ̀ tó ibùsọ̀ méjìlélógún láti ibí yìí ibẹ̀ ni a ti máa ń ṣe ayẹyẹ ìgbaniwọlé àti ìjáde ó yẹ kí o mọbẹ̀ kí ó tó di ọjọ́ náà inú mi yóò dùn bí ẹ bá lè mú mi lọ síbẹ̀ kò sí problem bí ó bá dọ̀la a lè lọ ní nǹkan bí aago mẹ́wàá ok ẹ ṣeun wọ́n rojọ́ títí ilẹ̀ sì ti ṣú gidi kí ayọ̀ tó lọ sí yàrá rẹ̀ ní ọjọ́ náà ó sọ sọ́kàn ara rẹ̀ pé níbi tí àwọn bá ọ̀rọ̀ dé yìí kò sí tàbí ṣùgbọ́n pé ọwọ́ ti wọ ọwọ́ mọ́ kí ẹsẹ̀ wọ ẹsẹ̀ ló inú rẹ̀ sì ń dùn fẹ̀rẹ̀ tí ó fi sùn ní ọjọ́ náà Hannah Boluba Ayọ̀ ní yàrá Fúnmi ní àárọ̀ ọjọ́ kejì ni Fúnmi pàápàá ti múra tán wọ́n sì bẹ̀rẹ̀ ìrìn ìfinimọ̀lé wọ́n wọkọ̀ ó di ọgbà tí ó di ìlú lọ́hùn-ún ó mú dé àwọn yàrá ìkàwé gbogbo gbàgede ayẹyẹ ìjáde agbo ilé àwọn ọkùnrin àti obìnrin àti àwọn ilé ẹ̀ka ẹ̀kọ́ gbogbo lẹ́yìn èyí ó mú lọ sí ilé oúnjẹ níbi tí wọ́n ti jẹun tí wọ́n sì mutí bíà ni Ayọ̀ mu Fúnmi sì mu Fanta wọ́n padà dé ọgbà kékeré ní déédé aago méjì ní ọgbà kékeré ayọ̀ fi ilé ògùn hàn fún mi ó mú dé ẹ̀ka ẹ̀kọ́ dodo yàrá ìkọ́wèé ilé ìkàwé pápá ìṣeré gbọ̀ngàn eré ìdárayá àti ilé ìfìwéránṣẹ́ lẹ́yìn èyí ni ó fi gbọ̀ngàn adúláwọ̀ hàn án Hall nìyí ibi ni a ti máa ń ṣe oríṣiríṣi ayẹyẹ wọn a máa fi fíìmù hàn níbí pàápàá ṣé o fẹ́ràn láti máa wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí tí àwa máa ń fi ń relax nìyẹn o ó dára bẹ́ẹ̀ wọ́n rìn síwájú lẹ́gbẹ̀ẹ́ gbọ̀ngàn yìí ni wọ́n lẹ ìwé sinimá tí wọn yóò fi hàn lálẹ́ ọjọ́ náà sí ayọ̀ dúró láti kà á fúnmi náà sì dúró tì í ayọ̀ ni òní ni wọn yóò fi fíìmù violated hàn mo ti wò ó rí lẹ́ẹ̀kan ó dùn gan-an ó yíjú sí fún mi ṣé wàá fẹ́ràn láti wò fún mi lọ́ra díẹ̀ kí ó tó fèsì well ó dára aago mẹ́sàn-án ni eré yóò bẹ̀rẹ̀ n ó wàá pè ọ́ ní aago mẹ́jọ àbọ̀ ó dára ayọ̀ mú fún mi dé yàrá káyọ̀dé láti lọ kí i lẹ́yìn èyí ó mú dé yàrá tirẹ̀ náà kí ó tó sìn ín dé alo ilé àwọn obìnrin tí fúnmi ń gbé inú fúnmi dùn fún ìrànlọ́wọ́ àti àdúrótì tí ayọ̀ ń ṣe fún yìí ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ̀ ayọ̀ rán an létí alẹ́ ó sì sọ pé òun yóò wá pè é ojú aago ni ayọ̀ ń wò títí aago mẹ́jọ fi lò ọkàn rẹ̀ kò lélẹ̀ láti ìgbà tí Fúnmi ti dá aago fún un inú ti Fúnmi ló ń rò lójú rẹ̀ kò tí ì rí obìnrin tó dára bíi Fúnmi rí ìfẹ́ rẹ̀ ti kó sí i lọ́kàn ó sì pinnu pé òun kò ní kọ ohun tí yóò ná òun ó gbéra ó di ọ̀dọ̀ Fúnmi bí Fúnmi ṣe múra tán ló débẹ̀ Ayọ̀ gbé Fúnmi lẹ́yìn ó di ilé oúnjẹ wọ́n jẹun tán wọ́n sì mú ọtí ẹlẹ́rìndòdò tútù sí i lẹ́yìn èyí ni ayọ̀ tún yà sí ìsọ̀ onísúyà ó ra súyà àádọ́rin pọ́ùn ó ní kí àwọn rí ohun panu nígbà tí eré bá ń lọ lọ́wọ́ aago méjìlá ti lù kí sinimá tó parí wọ́n jáde ayọ̀ ń sin fún mi lọ sí agbo ilé àwọn obìnrin wọ́n sì ń sọ̀rọ̀ nípa fíìmù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wò tán bí wọ́n ṣe dé abẹ́ igi kan báyìí ayọ̀ mú fún mi lọ́wọ́ ó kọjú sí i ó ní fún mi mo ní ọ̀rọ̀ kan pàtàkì kan láti bá ẹ sọ ọ́ mo sì mọ̀ pé wàá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ nánáà gẹ́gẹ́ bí akitì ṣe ọmọdé mo rò pé ó yẹ kí ìwọ náà ti mọ̀ pé mo nífẹ̀ẹ́ bó tilẹ̀ jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ń mọra ni láti ìgbà tí mo ti rí ẹni ìfẹ́ rẹ ti wọ̀ mí lọ́kàn nítorí ìdí èyí mo rò pé ó yẹ kí n lè sọ ohun tí mò ń rò nípa rẹ fún ẹ fún mi mo fẹ́ kí èmi àti ẹ jọ wà pa kí ni o feel ah mo sorry o mo ti ní ẹni tí mo fẹ́ fẹ́ ayọ̀ fà fún mi mọ́ra ó ń bẹ́ẹ̀ ó ń gbìyànjú láti fi ẹnu kò ó lẹ́nu ṣùgbọ́n fún mi já ọwọ́ rẹ̀ kúrò inú bíi ó ní irú nonsense wo ni èyí tó ń bá mi ṣe yìí ṣé nítorí pé o ràn mí lọ́wọ́ ni o ṣe fẹ́ jẹ gàba lé mi lórí in fact mi ò gbójú gbogbo eléyìí lè rárá o ah o disappoint mi o ṣeun ṣáà jẹ́ kí n máa lọ fún mi já ọwọ́ ayọ̀ kúrò lára rẹ̀ ó sì ń rìn kánmọ́kánmọ́ lọ sí ọ̀nà yàrá rẹ̀ ayọ̀ dúró síbẹ̀ iyè ra mọ́ ọ nínú ó sì ń wò bí ẹni tí ọkọ̀ já sílẹ̀ ó yà á lẹ́nu bí Fúnmi ṣe hùwà ó sì pinnu pé òun yóò lọ bẹ̀ẹ́ láàárọ̀ ọjọ́ kejì ó padà sí yàrá rẹ̀ pẹ̀lú àìbalẹ̀ ọkàn. nígbà tí Fúnmi dé yàrá tó fẹ́ sùn ó rántí pé òun kò tíì kọ lẹ́tà sí àwọn òbí òun àti délé pé òun ti gúnlẹ̀ láyọ̀ ó dìde ó kọ̀wé sí wọn ó fi àdírẹ́sì rẹ̀ sínú lẹ́tà délé ó sì sọ pé inú òun yóò dùn bí délé bá lè wá kí òun ní kò pẹ́ kò jìnnà lẹ́yìn tí ó kọ lẹ́tà tán ó bọ́ sí orí ibùsùn rẹ̀ ṣùgbọ́n kò tètè rí oorun sùn ó rántí ohun tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ayọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ronú ó dùn mí pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ o pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tí Ayọ̀ ti ṣe fún mi báwo ni ó ṣe wáá fi ìwà àṣà báyìí ba gbogbo dáadáa tí ó ti ṣe jẹ́ wo bí ó ṣe dì mí mú bí n kò bá tètè jáwọ́ rẹ̀ ó mà fẹ́ fẹnu kò mí lẹ́nu nìyẹn kẹ lánàá tí a mọra yìí náà àwọn ọkùnrin má bàjẹ́ o kì í ṣe Ayọ̀ nìkan gbogbo ọkùnrin ni but ǹjẹ́ èmi náà ò tí ì bínú jù bó ṣe yọ ọ lọ báyìí pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tí ó ti ṣe fún mi ó tiẹ̀ yẹ kí n rọra bá a sọ̀rọ̀ ni nípa yòówù tí nǹkan tó ṣe bí mi nínú tó ọlọ́run ló mọ iye tí ọmọ ọlọ́mọ ti ná nítorí mi kì í ṣáà ṣe èmi nìkan lọmọge tó ṣẹ̀ṣẹ̀ wọlé kó tó máa mú mi kiri ó ní láti jẹ́ pé ó fẹ́ràn mi lóòótọ́ kò sì yẹ kí èèyàn tẹ́ lọ́wọ́ ẹni tí ó fẹ́ràn rẹ̀ kì í ṣe pé n kò fẹ́ràn ayọ̀ o ayọ̀ dára lọ́mọ ó mọ èèyàn tọ́jú ó sì tún lẹ́sẹ̀ wo bí ó ṣe bá mi sáré gba ilé níbi tí àwọn mìíràn tó dé síwájú mi kò tí ì rí yàrá gbà di ìsinyìí ṣùgbọ́n mi ò fẹ́ẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ délé níṣó ṣùgbọ́n ká tún rò ó kò sí bí èèyàn ṣe lè wà níbí kí ó má ní onígbọ̀wọ́ kan o irú ayọ̀ sì dùn fi ẹ̀yìn tì ó tó gbẹ́kẹ̀lé hmm, bí mo bá rí i lọ́la má sọ pé kí ó má bínú bí mo ṣe ṣe sí i bí ó bá tún dá ọ̀rọ̀ náà sílẹ̀ n ó mọ bí òun ṣe ṣe sí i akèrègbè ni yóò júwe ibi tí okùn yóò wọ̀ lọ́rùn òun ojú délé kò kúkú tó ibi a lè sọ ohun tí òun náà yóò máa dánwò ní Ìbàdàn àwọn ọkùnrin kò ṣeé jẹ́rìí orí èrò yìí ló wà tí oorun fi gbé lọ ó pẹ́ kí ayọ̀ pàápàá tó jí nítorí ọ̀nà tí ó gbàbẹ fún mi ní ọjọ́ kejì ló ń rò kí oorun tó gbé lọ ó sáré dìde ó di yàrá fún mi kò bá a nílé àwọn alábàágbé rẹ̀ sọ pé ó ti lọ sí ilé oúnjẹ ayọ̀ gbéra ó di ọ̀hún ó bá fún mi tí ó lọ́wọ́ ó jókòó tì í ó béèrè fún ọtí ẹlẹ́rìndòdò méjì ó sí ọ̀kan fún ara rẹ̀ èkejì fún Fúnmi ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó tọrọ ìdáríjì lọ́wọ́ Fúnmi fún bí ó ṣe hùwà ní alẹ́ ọjọ́ náà ó ní pé òun kò fẹ́ mọ ohun tí òun ń ṣe mọ́ nítorí ìfẹ́ Fúnmi tí ó ti kó sí òun lọ́pọlọ bí ó ṣe ń ṣe oríṣiríṣi àkàwé yìí ni àánú rẹ̀ túbọ̀ ń ṣe Fúnmi Fúnmi dákẹ́ ó ń wo ojú ayọ̀ àánú rẹ̀ ṣe é nítorí pé ó rí i pé ọkàn ayọ̀ wà nínú ìdààmú ó sọ fún un pé òun ti gbọ́ gbogbo ohun tí Ayọ̀ ń sọ àti pé òun ṣetán láti gbìyànjú rẹ̀ wò bóyá ọ̀rẹ́ ṣíṣe àwọn lè so èso rere inú Ayọ̀ dùn ó sì dúpẹ́ lọ́wọ́ Fúnmi wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi láìpẹ́ wọ́n dìde Fúnmi padà sí yàrá Ayọ̀ sì gba yàrá Káyọ̀dé lọ. ó níbí yìí ni a ó ti máa ṣẹnu ní déédéé síbí lórí àkàkọ́gbọ́n fún tòní oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ pátápátá òun náà la kiri pé ẹ ṣeun àdúpẹ́ ẹ má gbàgbé pé ìwé ọmọ ọlọ́pẹ́ òun náà ni abẹ̀rẹ̀ tá à ń kà látọwọ́ olóyè gbàdé akíntẹ́yẹ títí ọjọ́ mẹ́jọ tá ò tún mú àkàkọ́gbọ́n wá fún yín títí láyọ̀ àkàndé lórúkọ mi

ọ̀nà sí àwa o. sọmọrí àdúgbò yìí ẹ ẹ si wá Samaria do do he e gbọ́nà sí àwa o. sọmọrí àdúgbò ẹ jáde wá